أنزل very tún ṣe sí ìparí àwọ̀lẹ́ ń wà láti lè bá àtọ́nà tí wọ́n lè bá àtọ́nà. Gbogbo ọjọ́ méjèèjì àwọn ìlúkẹ̀wé lẹ́nà lọ́dún léyà náà, àpájú lọ bá ń tọ́ láti كان يقول الله عليه صلى الله عليه وسلم الله تعالى عليه وصحبه أتوا معلومات في أسواق أجمع أسواق لك إنه سورة الإسراء هو أنت مسلم لا تلاقي في الماء لا تلاقي يقال الله في آية 6 أولا في آية ó ń bẹ nínà ohun tọ́kọ sábà sí tọ́lọ́wọ́n kò fi máa ní àwọn àrísà jù tí òfin àwọn ìgbáyé mọ́ bí ìtàwọn tó ti lọ ìlọ́kọ sábà díẹ̀ àṣeyẹ̀wò lóyún bákan náà àṣeyẹ̀wò ọba ìṣẹ́ ọlá bó ṣe dáàbò bo àtàlábì kò lọ́dọ̀ àwọn èèyàn. Bákan náà, ó sì tún mi rẹ̀ pé àlákọ́lá nínú àwọn àlá àti bá tó wá mọ ìrìn àjò gan lọ sí ilẹ̀ Jerusalem lọ sókè Gbogbo owó àtẹ̀yí tó bá àwa tó ìpé lẹ́yìn ìgbà tó dé àwọn kí lójú ṣẹlẹ̀ bá àti ẹ̀sìn lójú àlá tó ti padà jẹ́ sí jẹ́nà fún àwọn kìlọ̀ ìwé àgbẹ̀yẹ̀wò lẹ́nu. bákan náà lọ́dọ̀ bá tó yọ̀ òun ní tán ẹbí wa áádá àlẹ́ ìṣọ́lá àti ìdílé táǹpẹ̀ ti ṣẹ̀tọ́ ráńpẹ́ nínú sóra ìtọ́lọ́wọ́ ti sọ nínú kẹta ìtọ́lọ́wọ́

láti má máa mú àwọn ìrìnsẹ̀ wa wá àwọn àríkàbí wa kí ló pọ̀ fún àwọn ọlọ́gbọ́n máa mú àwọn àríkàbí wa lónìí rẹ̀ gẹ́gẹ́ bá ti mú wá fún òtútù lọ sáájú bóyá àásọ̀kọ́ táwọn ànẹ́bí wọn tí wọ́n máa wọn àríkàbí wa táwọn ọjọ́ wọn fi mọ̀ pé ànẹ́bí ọlọ́run bá ní wọ́n tó tọ́ kí ló yẹ àti ṣe bẹ̀ mọ́ fún ọmọ Muhammad. ìlà nítorí àṣẹ bẹ̀ mọ́ an kàtàbà bí i ẹni àwọ̀lú. Àwọn ẹni àkọ́kọ́ ta fún náà, tàkàfí ó jẹ́kọ́ tí wọ́n tí wọ́n gbà lódodo. Kàtàbà bí i ẹni àwọ̀lú. Àwọn ẹni àkọ́kọ́ náà pè ní rọ́ Ọlọ́run fẹ́ Àwọn ọjọ́ Sọ́múdáwá, ẹbà mú àpò rẹ̀ fún míwá, nígbà wọ́n ní àwọn òdì ìgbàgbọ́, àti tí ànẹ́bì sọ́ọ́lẹ̀ àdìsọ́lọ́sọ̀ sọ̀lá, tó bá lè sọ pé sí àkúbí àpò rẹ̀ fún mí ó jáde nínú àpáta àti ìgbàgbọ́ ìbí ìlàgbà ní ọgbọ́n sílẹ̀ èdè ní ọ̀ọ̀ ọlọ́run ti fún láti ẹ̀dẹ̀ pé kábọ̀rà fún yóò jẹ́dì nínú àpáta kábọ̀rà fún yóò jáde bẹ́ẹ̀ mo ti sírò sẹ́yìn kìí ṣe fún òfin kẹ́kẹ́ lẹ̀ wọ́n lójú kìí ṣe màjíìkì mo fi síra gbogbo wọn ni wọ́n rí lóòótọ́ abo àfúnmí ìdí ọlọ́run bọ́ba lẹ́gbẹ́ láti ṣe àdéhùn fún wọn gbà wọ́n pè é rọ́pù ọ̀dà yóò sì máa bẹ pẹ̀lú ní ọjà dẹ̀wò omi bẹ́ẹ̀ máa mú èyàn máa mú jọ́kà àkúmí máa mú jọ́kà èyàn máa mú jọ́kà àkúmí gbọ́dà áwò fíà máa فدمدم عليهم ربهم ṣùgbọ́n náà yà ọlọ́run bá ti fàbọ́ náà ní ìhà wọ́n sàkòjú pẹ̀lú abúrà fún mi rẹ̀ wọ́n sàkòjú pẹ̀lú rẹ̀ àbójú wọn yẹ kú farapọ̀ ń wà wọ́n kú pàdé ibi náà àrùn sáà níwájú èèyàn ìgbọ́sọ́gbẹ́ àlejò ìlú àwùjáde o ṣùgbọ́n náà bá yọ yí wọn máa yà wípé àbámọ́ wọn bú fọ́ mọ́ lórí rẹ̀ torí wọn lójú àlejò náà nígbà tó bá pọ̀ jálẹ̀ nínú kẹtọ́ ọba rẹ̀ lè lórí tọ́rọ ìgbà kẹta yóò pín méjì bẹ́ẹ̀ ìyá ń bẹ lẹ́yìn rẹ̀ o yóò tún lẹ́yìn dáa àgọ́ ọgbọ́n lọ́nà ọba tó torí ẹ̀ sọ ọ́ lókè bẹ̀rẹ̀ rẹ̀ nínú sọ́tò ọmọ èkó táwọn bá ti kú dá átú wà ìsìnkú ayé lókè tòun tó pàtó sí o lọ́nà ọba tó bẹ̀rẹ̀ sọ́ra nínú àwọn ìpáyé tó kù lọ ní ti àtẹ́jọ́ àwọn ọmọ sọ́dà ọ̀dọ́ ó ṣe ìpọ́lọ̀ púpọ̀ máa jẹ́ pé ọya sọ tó kó tó báyìí lọ́nà láàrín. Àwọn náà sì ṣùgbọ́n wọn fi ní ìpè. Nínú sórẹ̀, ọlọ́run tó wọ̀ wọ́n ló ṣe ìgbìmọ̀ ẹ̀rẹ́ ní àwọn ọmọ ẹ̀rẹ́ bí àkáàrí fún àtàkùwà. Bí kò ṣe pé a máa fi ṣe ìgbéwà àwọn olùmọ̀ wọ́n ní pé àwọn ọkùnrin wọ́n náà bá nílò Muhammad wọ́n ní pé ya Muhammad rẹ̀ Muhammad inna ka tẹ́jà tẹ́jà ọmọ annahu kana qabla ka tìyà wọ́n ń tàjẹ̀ bàbá pàtàkì máa ń gbé sáájú àwọn ìrìnlẹ̀ tí wọ́n sáájú rẹ̀ fàmílùhùn máa sàkọ́fùtà lẹ́kùn rẹ̀ sórí ọ̀kì lẹ́kùn rẹ̀ a rí inú wọn tó ṣe pé wọ́n pa wọn pẹ̀lú atẹ́kùn wà nínú ọ̀nkà ìjọ ìlẹ̀ tó bá wùkà yóò yé ni bá wùkà a rí inú wọn tó ṣe pé wọ́n jí òkú dìde a rí inú wọn tó ṣe pé wọ́n fi atẹ́kùn tẹ́rẹ́ sí àtẹ́kùn ṣẹlẹ̀ ìmáà nínú atẹ́kùn tí wọ́n máa fò náà ẹ̀ a rí inú wọn tó jí òkú dìde èwo ni wọ́n fẹ́ ṣe òtá àdìsọ̀bọ̀ èwo ni wọ́n fẹ́ ṣe wọ́n sọ jẹ́fù ọgbọ́ fọ́dí wọn wọ́n kàkà yẹ̀kú nàlá nà sọ́fà dáhàrí tó wé ṣe sọ́fà yìí sọ́fà àti mọ́wọ́ tó wọ́n ta nínú hajj tàbí umura tó wé ṣe sọ́fà tí ó jìnà ju wọn gàrẹ́ rẹ̀ ọba dé sọ́fà tó lọ́wọ́ kọ́lọ́ bó sọ <laughs>

lọ́ọ́ sọ fún pé èmi ọlọ́run bá gbọ́ wọn sọ̀rọ̀ tó bá wò rẹ ànẹ́bì láti ṣe bẹ́ẹ̀ lọ sí bẹ́ẹ̀ fàyín dámú mẹ́nu tí wọ́n bá gbàgbọ́ ló zilẹ̀ làálà wọ́n sọ ìyàkalẹ̀ fún wọn. ṣùgbọ́n fàyín dáwò lẹ́yìn bàbá àdàbò zúlẹ̀ ní ayá mo ní àgbà tó ń gbogbo sí kò tún sọ́rọ̀ mí mọ́ táàrà sọ̀rọ̀ jókòó rọ̀ ife títú ni gé lẹ́yìn ìgbàjá bá ti fa àwọn àríkàbì kalẹ̀ wọ́n tó wá bí ní ìyàrí ọ̀tẹ̀ ni ṣùgbọ́n tó bá wòrí àṣẹ bí wọ́n ṣe rí ní tẹ̀gbọ́ lásán tẹ̀gbọ́ lásán lọ sí ìtọ́ ọ̀gbọ́ ó ń sọ ọlọ́ọ̀bá ní pé ìyá ọ̀rọ̀ ìtàkùn èdè mú sí ìṣẹ̀lẹ̀ nínú ẹgbà wá ní wọ́n ní pé àfáàbíláàbí nàbá sọ pé pọ́ọ̀lá ti kọ̀wé ìṣẹ̀lẹ̀ ní sáàdà àwọn kò tí ń sọ fún àlẹ́gbà ìpò ìpínlẹ̀ wọn láti alápùtà tó bá aṣọ bọ́lọ̀ ọba rẹ̀ ẹ̀yẹ jẹ́ àlàlá ní sọpá jà bí kọ́kọ́ bá sọ òkú sọpá kọ́ bá sọ ní gold wọ́n ní mílù kíkà á sì bọ̀ ọgbọ́ á sọ ọgbọ́ ọ̀rọ̀ àdẹ́gbẹ̀wọ́ ẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ọlú náà wọ́n ní bẹ́ẹ̀ ni ọlọ́pàá báyìí ni àníbi ti tẹ́lọ̀ fàtà òṣèlú ìlú bá wà bà sàkọ́ inú pé tí ìsìn ọlọ́pàá kàkà yóò kéré àdé ìṣẹ̀kẹ̀sẹ̀lẹ̀ ọlọ́run bá ní kí n sálámà

ìsílẹ̀kù ìrúnúkúwọ̀dà fún wọn àti ìfẹ́ ìsìn ọlọ́ ọkọ̀ àtẹ́jọpé báyìí ààrẹ tẹ́wọ́ tí wọ́n rọ́pọ̀ wọ́n bá fẹ́ a lè sọ ọ́ta yìí fàyín kápá o ṣùgbọ́n tó bá fẹ́ ìgbàgbọ́ ẹ̀ẹ́dà kù wọ́n pa wọn o kápá láti mọ̀ nǹkan ní ọ̀dà kù ọ̀dà kù nínú ẹni wọ́n máa kù gẹ́gẹ́ bí àwọn tó mú ẹni ọlọ́run bá tó pa nínú àwọn tó ti lọ máa wọ fún ọ amúwá o fún ọ lẹ́yìn wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n nà ló dé bọ́lá ọ̀dọ́ sọ̀rọ̀ ẹ̀ sàmì wọ́n máa mà ní ọrụ ọrụ ń láti máa àwọn wá tí wọ́n fi gbọ́ ṣùgbọ́n wọn ni àkọ́kọ́ ní sí wọ́n pa àwọn

ọlọ́run ọba jẹ́jọ́ láńpẹ́ ìdákẹ́ẹ̀sí ni ó ẹgbẹ́ ìdúgbọ́n máa ń wíyá ó wọ́n níbẹ̀ náà lọ́sọ̀rọ̀ nínú mọ̀dínà zanzana ti al'adu ọmọbọ̀n pàtàkì ọjọ́ ọlọ́run ọ̀rọ̀ wọ́n nínú ọmọ rẹ̀ ní oṣù ká oṣù tẹ oṣù tẹ fà ó sì lọ parí rẹ̀ ní owó oṣù kọkànlá àwọn nínú ọkọ bẹ̀rẹ̀ ní oṣù ká ìmọ̀lẹ́dá ìdàgbé yá ọlọ́pàá rẹ̀ ní oṣù kọkànlá ọdún mẹ́wàá àtàwọn ilé ìdá fáwọn ọmọ òun kan tọ́ lórí lórí àlùfà àṣojú wọn lọ jọba yìí wọn ní àìmọye ìgbà ní ìlú mọ̀jìnà náà ní ló أحببتم والله لئن عادت لأطعنن ولا أطعنن أجل تعاون كان فيها جاجات وقالوا بابو عسيك إما يكون تلع يمكن كمائي وقدر في كمائي وقدر في كمائي فلينا نفع nínú ìṣẹ̀lẹ̀kọ́sẹ̀ náà lọ́jọ́ ayá àti ọmọ Muhammad sọ́rọ̀ lọ́wọ́ lọ́wọ́ sí òṣùpá lọ́sàn gẹ́gẹ́ fún àwọn sáré ẹwọ́n ah! lọ́sẹ̀lẹ̀ yìí ìdígídígídí títẹ̀ sú lọ́sàn wọ́n bá ọmọ bá rẹ̀ síjọ́ lára wọn pé ah! ọmọ ọmọ o ìbùrọ̀ ìbù tó kú o pé ah! ọmọ rẹ̀ tó kú ní

méjèèjì fúnra wọn lójú nítorí ikú ẹnìkan tàbí torí àgbè ẹnìkan tó kọ́ máa lò tẹ̀lé lọ fara o kí nínú ọmọ ọjọ́ ọjọ́ yóò kọ́ fún ikú fíìmù máa ń gbà dá ìtọ́lọ̀ máa ń tẹ̀lé pé máa fi jẹ́rù àwọn ẹrú rẹ̀ máa fi jẹ́rù àwọn ẹrú rẹ̀ máa ṣe àwọn àìsàn dáadáa bá kù bá ìdá ìdíjì ní ìwọ̀n àìsàn rẹ̀ lọ́ba ti ń lórí eléyìí tẹ̀lé ẹ̀ tètè yára yára lọ sí ìrìnàjò ọlọ́run àti bí máa lọ bẹ̀lọ́ àti bí máa lọ wọ́lọ́ bá lọ́kùnrí bí i lẹ́yìn bàtà lẹ́jọ́ wa sọ́rọ̀ ilé ya ọmọ ọ̀tà Muhammad mo kú ẹ̀ ní ọmọ lẹ́yìn Muhammad pọ̀lọ́ mo tọ́lọ́ lọ́wọ́ra wọn àkàdé náà fi ọ̀rọ̀ mi jòun tú ọlọ́ tó tó kí ẹwú ẹwú ẹ̀ríkà kí ẹwú ọlọ́run lọ́mọ ó wá lọ sáàjẹ̀ tàbí ẹwú ọlọ́run lóbìnrin ó wá lọ sáàjẹ̀ ọlọ́run ọba máa ń jò wọ́ níbi wéré kí ló gbé ọ̀nà sáàjẹ̀ lọ́ba ní ẹwú níyàwó lọ́ba tó lọ́kọ́ lọ́kọ́ bí àwọn kan ọlọ́wọ́n bọ́ ọba àdéjọ́ lọ́wọ́ tó ẹ̀kọ́ yá fún wọn sábà àmàlì mo pè ní ọmọ ẹni ẹni ọmọ lẹ́yìn àtẹ́jọ́ ọmọ àmà wọ́n lọ́ ẹ̀yìn mo pọ̀ lọ́ ọ̀pọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ sáà làwọn ọ̀nà màkà ní ẹgbẹ́ ọmọ dàdà èyí tó ń pàdé ẹ̀rí ní ọ̀pá kéré ẹ̀rí kéékèèké rẹ̀ bá máa ń wọ́n làbà kéé tó ń tẹ̀sí rọ̀ ẹkùn yìí ní ọ̀pá pọ̀ jù nínú ọ̀rẹ́ ìgbà nínú àdéhùn nípa pé kálá bá mọ tóun mọ òun mọ̀ ní ẹkùn wa ni ọba pọ̀ jù ẹ̀rí wa ni ọba mọ níwọ̀n bá ṣùgbọ́n ọ̀tà àti bàbá àti ọmọ ọjọ́ wọn kọ́ ẹ̀rí ìlú wọn lọ́pọ̀ jù ẹkùn lè pọ̀ bá ìjọ ọlọ́run torí pé òun tó wù mọ̀ àwọ̀ ọ̀mọ́ ẹ̀rí wọ̀ bá kéré ẹ̀kú wọ̀ bá ti pọ̀. ọlọ́run bá wà ṣe wọ́n máa Ọlọ́run bá ní wàyé tó kó ná lẹ́tà nígbà tí àwọn ọlọ́wọ́ bá ń sọ fún ìrẹ́ Muhammad sallallahu alaihi iná rọ̀ lẹ́tà àhábọ̀bìn náà dáadájú ọlọ́run ọba rẹ ọ̀rọ̀ kiri fún èèyàn púpọ̀ jù ọ̀rọ̀ kiri fáwọn mo lè sámọ́ ọba lọ́wọ́ wà máa jà á ya fún yàtìdá ẹni ẹ̀ka ìlà fẹsẹ̀kẹ̀ yìí àlá èyí tí rẹ̀ àjẹ́bí ńlá ló ọ̀nà rẹ̀ nípa bá àti bàbá tètè náà àti àwọn àlá èyí tọ́ ọlá nínú ẹlẹ́tẹ̀lẹ̀ ìṣọ́rá láti ọ̀tẹ̀ ìrìn àjò nínú ewu tí àwọn olùkọ́ kejì tí wọ́n mú lélẹ̀ táwọn ọmọ sọ pé ànẹ́bí òṣè ìrìn àjò àyẹ̀kọ́rọ̀ wà ìrìnrọ̀ ìdínàdì ìwòbíyà àlá ìlọ kọ́lbì ni kìí ṣe fèrè jẹ́fẹ́dì mọ́ àlọ́ kọ́lbì nínú àwọn ẹ̀rí táwọn mú ni. ṣùgbọ́n látara àwọn ẹ̀rí tó wá látọ̀dọ̀ orúkí ọlọ́wọ́ bá jẹ́ ti ń fún rẹ̀ ó jẹ́ ká mọ̀ pé taratara ni kìí ṣe ní nìkan. bákan náà ààyè eléyìí kí ń jẹ́ pé ìṣẹ̀yìn àti èéṣe tó kú láti kọjá ìka àwọn ọ̀sìn ìpadà wá sí èsè pẹ̀lú ara mọ́ tó ṣe pẹ̀lú ẹ̀ ìyẹn pọ́ yóò ní gbogbo bá sùn àtìní àt àtàní àt ẹnìkan bá bá gbogbo ọ̀rọ̀ ní kíkà ìpàdé ìpàdé àlọ́ afẹ́fẹ́ jẹ́kẹ́ ṣé fún wa lọ fi jẹun àwọn kẹkẹ náà ẹ̀jì lójú àlá ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ ti ọlọ́run bá ń sọ pé wọ́n máa ń jà á ń jà fún. يتأتي أغنيك Àwọn ọlọ́run ọmọ o, àjọ jẹ́ pé àlá èyí ta ní mọ́, àjò orílójú àlá, àjọ jẹ́ ló bá kó fi àwọn ọmọ àwọn wọn lójú lójú rẹ̀ ẹ̀ ọmọ asọ báyìí ọmọ asọ báyìí ọmọ asọ báyìí ó ọ̀pọ̀lọpọ̀ òfin já tó wò fẹ́ ọ ìtìnà láì lé fún wọn ìtìnà ni fún ọkọ̀ tí lóòótọ́ ni wọ́n gbọ́ ọgbọ́n bẹ́ẹ̀ wọ́n ṣẹ́jẹ́rọ tẹ̀lé mọ̀lẹ́ èyí tọ́lọ́mọ ọba ti jésù fún nínú Kùrán. Ìkìwọ́ wá sí iná. Àwọn wá lọ wá ní Ọlọ́run wá ní àti ibi kẹta èkó nínú àlùkò á igi wọ́n wá níbi náà sájà rọ́tà ìgbà owó fàámọ́nù àfi igi ìzàkúwò ni igi ìzàkúwò yìí ó ṣe àwọn ẹlẹ́sẹ̀ nínú náà ọlọ́pàá gbẹ̀gbùn tó gbẹ̀gbùn bí ọ̀rọ̀ nínú àlùkò náà

òun lè léyà máa tẹ ààrẹ jẹ ọba yà ọ jẹ wa rẹ pé ìgbàdẹ ọlọ́ọ̀bá làwọn ti fún wọn wọ́n kọ́ wíwù wọ́n الكفار بالوعيد والعذاب والنكال àwọn ọba afidẹ́gbà àwọn kèfèrí aláṣẹ́yà àdẹ́bílá afidẹ́gbà àwọn kèfèrí igi dàkúrú pẹ̀lú pé tí wọn bá sí lọ́rùn àdékù ìyá ń bẹ lórí wọn wọ́n jíyà ṣùgbọ́n gbogbo ọba tó fi dẹ́rù bà wọ́n tó bàbá yẹ̀ sí ìṣòro ní ọ̀pẹ́lẹ́ fún wọn ní ìkẹta jù pé túkúyà jù tọ́ọ̀tì lọ wọ́n ya tọ́ọ̀tì náà pàtàkì tọ́ọ̀gì ìdíláwà túkúyà wọ́n ya tọ́ọ̀tì kàkà tó lè pé kí wọ́n gbọ́ wọ́n pọ̀ sí ikú wọ́n ti gbígbọ́ aláìsọ́ kódà ìwà tí níwọ̀n bá èyí rọ ètò ara àlòpọ̀ ara wọn ni àti ìsìnlẹ̀ wọn ọlọ́run bọ́ba lè fi wá sọ ìtàn àwọn ọmọ àlẹ́bẹ̀ adáhọ̀ ní sọ́lá ọ̀sán. Ìtẹ̀tọ́ fẹ́ bàbá tó mú náà ẹ ti lè mọ̀ nípa bàbá ńlá àti ṣẹ̀tọ́ fẹ́ẹ̀lì mọ̀ pé àìmọ̀ náà rí lọ́pùdọ̀ ọ̀wọ́ ọdọ́ ìfẹ́ fún yìí àti ìrẹ̀lọ́wọ́ yín pẹ̀lú ṣẹ̀tọ́ tó ní ojú ẹ̀mọ̀. Ẹja fún ìta ìbílísù wa àti Ádá fún ìrọ̀lọ́ bá wí. Thank you. wàyí ní fún náà ọlọ́run bá ní pé nígbà táwọn ọlọ́run bá sọ pé tá a sọ a ní bí gbọ́dọ̀ bá ti lo ìlú ọ̀rọ̀ tó fi wà wá sí tọ́wọ́ wá ní ìdá yọ tẹ̀tẹ̀ rẹ̀ lọ́jọ́ wájú wà ní nígbà tí méjèèjì àti wà nígbà nígbà tí náà ṣùgbọ́n tí àlọ́ òkú bá ti wà wá ìdá àlọ́ òkú tó fẹ́ pé nígbà tó bá tẹ̀lẹ̀

àwọn yorùbá bàbá máa sọ pé ẹni dáadáma ni wọ́n ń pè ní ádámà ẹni tí a dámọ lóhun nìkan ilé àwọn fi ń pè ní ádámà àyẹ̀lẹ́ ọ̀rẹ́dẹ́ tó lẹ́rẹ́ ìgbàlódé òṣèlú lè ádámà nígbà ọlọ́run bá ti sọ láti sọ ọ̀rẹ́dẹ́ pé ẹni lójú ẹsẹ̀ ọ̀tọ́jẹ̀ àwọn mọ̀lẹ́ka ti forí balẹ̀ ìsìlá ìsà àyàfi ìsìlí sáàkìta ayẹ̀ ilẹ̀ làwọn kan mú nínú àwọn ọmọ pàṣẹwó tí wọ́n bìnà pé ajẹ́fẹ́ ìbìlí mọ́lẹ̀kọ́ nínú ìmọ̀láyíkà mọ́lẹ̀kùtà nínú àwọn mọ̀láyíkà tó fi wá jẹ́ pa àti pé torí bá pàdásà bá bá pàdásà ṣùgbọ́n ọba ní pé àyà àti ìdílé ṣùgbọ́n ọmọ ọba sọ̀rọ̀ sọ̀rọ̀ ní ó sì mọ̀rọ̀ ọ̀sọ̀ ẹni ọba nílà àkáì yóò mọ̀ tó mọ̀ ọ̀rọ̀ ọba púpọ̀ jẹ́ ọmọ òjúbí sí ní ẹgbẹ̀rẹ̀ lẹ́sùn ìfẹ́ yìí. Àwọn ẹni pé bẹ́ẹ̀ náà tó bá ṣe gbogbo ẹni ẹ máa lọ gbogbo ọ̀yàn láyé kó ẹnì kan dájú ọba lọ ilé tí òfin lọ nílò ọ̀fẹ́ sí ní ìtòwé ní ìsọmọ ọ̀dún. a ní gbogbo èèyàn máa lọ sófin àwọn èèyàn lẹ́nu àlẹ́ ọlọ́run bọ́ bá lẹ́gbẹ̀ẹ́ ọlọ́gbọ́ gbogbo àwọn tí ń tẹ́lẹ̀ nígbẹ́ náà pátá àti ìdílé ìdílé àtàwọn mọ̀lẹ́gbà ni ọlọ́run bá lẹ́gbẹ̀ẹ́ kúlẹ̀ fún ádá wọ́n wọlé ìdílé ìdílé lọ́fẹ́ fún ọlọ́run bá fẹ́ máa wá wí fún wa pé nígbà tá a sọ fáwọn màláìka gbogbo wọn kò rí balẹ̀ àyàfi ìdílé ọmọ nígbà wọn ní káwọn ará àtẹ̀yìn wọn máa lọ àwọn ará àtẹ̀yìn lọ àfọmọ ọdún mi ìdòdó àfọmọ ọdún mi ìdòdó ẹnu fún ọ̀sán pé sáyà àtẹ̀yìn ọmọ lọ ṣùgbọ́n pàtà ń gbé wá padà àwa gbé wá nígbà pé nígbà wọn ní káwọn àtẹ̀yìn ọmọ lọ àfọmọ ọdún mi ìdòdó ìṣẹ̀lẹ̀ ẹni jọ́nà kéèsì bọ́lá wọn bá nípa ìbàláìkà ìforíbalẹ̀ kéèsì kúrò lóhùn màláìkà àwọn tí fẹ́ ẹ fún ádámà gbogbo wọn ti wọlé àti ìwé tó yẹ ṣùgbọ́n àwọn tó wọlé ń jọ níbi àwọn màláìkà ọ̀sẹ̀ nìkan tó fẹ́kùn lọ ìbílẹ̀ sì nìkan tó ṣe pé agídí bẹ́kù àìgbọ́n bẹ́kù tí ìdígbọ́ ń fún ní ọlọ́run nígbà táwọn ọmọ àwọn ẹ̀ka pé ẹ forí balẹ̀ ọ̀ ádámọ́ ẹ̀ka forí balẹ̀ ọ̀ ìdí nítorí nìkan ní forí balẹ̀ ọ̀ ìyẹn ò túnmọ̀ nípa náà ọmọ ọ̀sọ́ pé èyí àláìka àti ìbìrì ọyọ forí balẹ̀ ọ̀ ádámọ́ wọn yóò gbàgbọ́ rẹ̀ yẹn yẹn tó máa wọn nílé òkú bọ́yá ẹgbẹ́ ọ̀nà wọn ṣùgbọ́n náà tàbí ọlọ́pọ̀ bá jẹ́ káyọ́ jẹ́ káyọ́ ọlọ àti bọ́lọ̀ ọ̀pá jẹ́ ní gbogbo orí bẹ́ẹ̀ tí ṣẹ̀tọ́ ní ẹni tí tọ̀ wọ inú ádámù ìgbàmúwọlé níjáde fúrọ̀ ìgbàmúwọlé níjáde nímú inú ọlọ́run wá bẹ̀rẹ̀ kìí jáde nínú ọ̀bẹ́ ìrọ̀rùn àlẹ́ kàkàkiri àmọ́ títà gbogbo ẹ̀ gbogbo ẹ̀ tí tọ́lá ọ̀pá láti jẹ́ bí ádámà wà níbẹ̀ láyé ṣàkọ́mọ̀ tó tó gbọ́nà wá bẹ̀ kẹ́jì sí la ìyẹn náà ní kí ti pé sí ń wà gbogbo ọ̀nà lẹ́kùn kò kí ní ìjọ bẹ́ẹ̀ tó tó tó rẹ̀ ó tún bẹ́ẹ̀ ní dá ẹ̀ ṣùgbọ́n màláìkà ní àwọn bá rọ́ ìbílípọ̀ tó fẹ́ ọlọ́wọ́ sọ́nà rẹ̀ pé ìgbà ìbílí àyàfi ìbílí nílà olùgbọ́n ti fún pé ó kọ ṣẹ̀tọ́nù gẹ̀gẹ̀ ìbílí tó fi jẹ́ pé lọ́dọ̀ yóò bá náà àwọn alẹ́ ọmọ tí wọ́n bá fẹ́ bá ẹ̀rí ẹyẹ mú ní à ọmọ bìbí sì wọ̀nyí ọmọ bìbí pé a ah, dákun tí wọ́n mọ̀ yóò fẹ́ yọ ọmọ ìbìlísì tó ọ̀fẹ́ yọ ọmọ ìbìlísì ìbìlísì tó mọ́ yóò bọ́ ọmọ wọn sọmọ wọn sọmọ báyà sọ́lẹ̀ tó mọ́ wọn lágbàlẹ́ oní ẹni tó ọmọ ṣẹ̀pá ó ọ̀nà ìlú ọlọ́run níbi ìforí balẹ̀ ìmọ̀nà ẹ̀yìn náà ẹni tó ọdá níbi ẹ̀rọ ọkọ̀ ọkọ̀ ọkọ̀ ní kí ọmọ lọ́gbà tí ń kí ṣẹ̀tọ́nù sọ bíbẹ̀ pé ánà ẹ̀kọ́ inú ìníwò tí ọlọ́run bá tọ̀ bá tẹ́ ìdé mi ọwọ́ ìgbé wa múlò rẹ̀ jù lọ múlò rẹ̀ jù ádámọ̀ lọ ánà ẹ̀kọ́ inú mi múlò rẹ̀ jù lọ ọyọ wálé ọmọ ọmọ tí lórí jù jẹ́ tó tẹ̀síwájú fún ọ̀nà púpà ní ìná tó ti gbàgbé inú nẹ́lọ́mà ti já ìlú ìbílí iná tí ó bá jò ní yìí yìí ìjẹ́lọ́pàá ti dẹ́nu ọ̀kànlá tó sáwọn orílẹ̀ ìdí ẹ̀rọ̀pọ̀ lọ ti dáhùn nínú ní àtẹ̀rọ̀pọ̀ ewu ló le jù mo le jù lọ àbó ti gbàgbé ní ọlọ́run tó ilé làwọn afá máa ń sàlàyé pé tí èèyàn bá mú ẹ̀rí tí ò jẹ́ pé ọ bọ́ sójú ẹ̀ wá wọ́n yẹ ẹ̀tọ́ ti gbáwájú òun ìmọ̀ ọjọ́ ìwọ̀tàrọ̀ ahìm tó wò wípé orí balẹ̀ fún adam ní mú níwájú ọlọ́ nínú ayé ilé ọwọ́ àtọ̀rọ̀ ìpé tó ń àwọn ọ̀rọ̀

mo kọ̀ lódodo mo sì rìn kọjálẹ̀ ábà wọ̀ tẹ́sífàrọ̀ ọ̀kánì nílẹ̀ kàfẹ́ yìí ọkọ ó sì dọ́rù dọ́rí ó sì yìí bó wá ṣe torí ẹ̀ tó níbi kẹfẹ́ yìí ni lẹ́yìn tó bèèrè ọlọ́ mi lára ọlọ́ ikú mi lára nínú àwọn ayé àti nígbàtí ń sọ fọ́nà ọ̀tà pé ọ̀bẹ̀ ìgbẹ̀mì ìdáyé ìyọ̀bà ìyọ́nù bá tí ó ní lára bí ìké ìyàndọ́gbọ́n máa ti lọ́gbìnlára ìgbẹ̀mù ìwà tó tójú tó gbé gbogbo ẹ̀dẹ́ jìdè ọ̀la ìṣẹ́ta nílẹ̀ ní mọ̀jọ́rọ̀ ọ̀dà tó ṣe bèèrè ó ti wà ní ìta lọ́ra ó ti wà ní ìta nínà nípa ọmọdé ìṣàgbọ́n nìta tọ́lá ọba ń lọ lára bẹ́ẹ̀ tí òṣìṣẹ́ ní ọ̀nà mọ̀ bẹ́ẹ̀ tí òní tí òní ò parẹ́ láì jẹ́ tọ́lá ọba ṣe jáde gbogbo wọn alára tí ọlọ́run kò sí yí ọlọ́run gbogbo àwọn eléyìí ọlọ́run ọba ń lọ gbogbo wọn lára òní parẹ́ ìwọ́n ní ìfẹ́ mi ta lọ́la ṣùgbọ́n àsìkò tiẹ̀ rèé o ìdáyẹ̀wò mi di àkókò tó ti pé á lò sí àwọn ìdájọ́. Àlọ́ lára ìgbà náà, ṣùgbọ́n náà ayẹ̀ ìwọ̀n tí ń sọ fọ́lọ́ mú fi eré òun náà ní pé lẹ́yìn àkọ́ńtẹ̀ tó wáyé ní gbogbo wọn tọrọ yẹ o, ó bèèrè fún mi ọlọ́mi lára. Ìdáyé ó lè lọ sí yá. Lọ́jọ́ ìwé lọ sí yá mà. Ìmọ̀ ní ìdàkùn ìlànà tó o kejì ẹsẹ̀. Àwọn àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ àrọ́mọdọ́mọ Ádámà. Ilé ẹ̀mí ń sì wọ́n lọ́dà. Ìgbà ọ̀dọ̀ ìlànà àyàfi díẹ̀ ní ìfi rẹ̀. Gbogbo àwọn ọmọdọ́mọ rẹ̀ ní ìsìn lọ́dà. Àfi díẹ̀ ní ìsìnlẹ̀ náà. Àwọn ẹ̀yìn tó bí ó yẹ wá pé ìwú tí Ádámà sọ̀rọ̀ ọlọ́run ìhun tí ìdìlí ti sọ ti ṣe tọ́ ọlọ́run kí ládàmọ̀ sọ̀rọ̀ ọ̀kọ́ ọlá rọ́bà ìrí ọlọ́run ọba wà wàyí ńlá ń tẹ́ kérìlà wọ̀tẹ̀rẹ̀ àmúná wọ́n yẹ kó ní ìdájọ́ lọ́sọ̀ ọ̀sẹ̀ tó ọ̀fọ́dọ̀ sọ̀kọ́ sí ìpínlẹ̀ àti ṣàwá tó ìdáná wa tọ́ àforíjì fún wa ká tẹ́wa tọ́wọ́ tó tẹ́wa ká má tó sókè ìwọ̀n adámọ̀ tọrọ ìdílé àwọn ọ̀wá foríjì ọ̀ àforíjì lọ́pọ̀ ìwọ̀n tẹ́lẹ̀ sọ pé sọ pé tí wọ́n bá lọ fẹ́ òun la gba àyà agba òfò àgbà àyà ni. bó ti wá sọ̀rọ̀ nǹkan yẹn náà ló tó sára tẹ̀lé rẹ̀ lẹ́yìn pé gbogbo àwọn ọmọdé ọmọ àlẹ́bí àdámọ̀ pátá òun sì lọ́dọ̀ àyàfà wọn díẹ̀ ọrụ lọ́wọ́

àyàfi àwọn tí rí ọdún tí wọ́n bá jẹ́ ẹrú sí rí ọlọ́run ọba tó ṣe tó wọ́n lọ́rùn ọba lọ là wọ́n máa chẹ́ẹ̀kì wọn o ṣùgbọ́n là wọ́n lọ́wọ́ máa chẹ́ẹ̀kì wọn náà o tó yẹ gbogbo àwọn níbi ọlọ́run ṣàtọ́nu náà bá wọn ó pè wọ́n jìbìjìbì tọ́kọ̀ bá náà bá wọn níbi ọlọ́run bí bá bí àwọn lábọ̀ wà láwà yẹn ṣàtọ́nu máa bá wọn ṣùgbọ́n àwọn Yorùbá là ń borí o ṣùgbọ́n wọn bá nílẹ̀ tó borí èyàn àbá ọmọ alẹ́ òkú wọlé ẹ̀kọ́ tó ṣe pé yóò borí ẹ̀rí èyàn àbúrúkú ẹ̀bá ní àdúgbò ṣe ọwọ́ fẹ́ sàgbèrè àdúgbò ṣe ìṣẹ́ òdó wáyé ó fẹ́ jajà àdúgbọ́jà sí àdúgbò mú níjọba jẹ́ iṣẹ́ oníwọ́ lójú ṣùgbọ́n ọba ní ìtẹ́tẹ́ inú gbogbo bá ti ṣe tó ọlọ́wọ́ bẹ̀rẹ̀ láwọn tó lọ́wọ́ ṣẹ̀tọ́n ṣẹ̀tọ́ ìgbò bẹ̀ ah! ọ̀yọ́ bọ́ ọlọ́run ní ọ̀kẹ́ ìgbà ẹni ẹ̀lá tó fi sàmà ìyẹn lọ́lọ́wọ́ bá ti sọ nípa ẹni yóò ṣe ṣe wọ́n làkọjẹ́ àmọ́ ti bẹ̀ wàhálà máa bí i ah! sùlẹ́mọ̀ bí sùlẹ́mọ̀ ní ìsáìsì lọ́dọ̀ rẹ̀ pé káwọn ọjọ́ súnmọ́ra Yúsùfù náà ọmọ yìí ni ẹ̀sẹ̀ màláíkà èèyàn ní lọ́wọ́lẹ̀ àmọ́ha bòròhánà rọ̀pì orí bòròhánà orí mọ́lá ilé ìlú gbọdọ̀ wáyé ọlọ́run bá rán gbogbo bí ẹ̀jẹ̀ parí pé nínú ẹ̀hú nínú ìgbà ẹ̀jẹ̀ sọ mọ́kànlásì torí pé ń bẹ́ẹ̀ náà àwọn ẹrú sí àwọn ọlọ́run ọba tá a ti là á kò lè ṣe láyé bọ́lá wọn sáyẹ̀ kò lè rí sí àdébí ọlọ́run àwọn ẹni kan wọ́n fún mi jọ́bi pé jọ́bi náà bá ṣàjọ ìrìn àjẹ́ ìjọ àwọn ti pinnu àtẹ̀dọ́ wọn bá ṣe pé kálẹ̀ òní yọ máa tó ní o torí ọmọ táwọn yìí ni wọ́n kó fóun bí pátápátá ni wọ́n kó lọ yọ ìjọ ni lóhùn ọba pé àjọ ikú wọn ó ṣe láyé òjò ìrìn ọ̀nà wáyé àwọn ìdíjọ pinnu gbàtà àwọn ìbò sísá wọn tó ní ìgbà yìí ọlọ́ba ti kú bí wọ́n ti fọ́ọ̀mù yìí pé ọkọ̀ àti òun sàlẹ̀ yìí wọ́n tún bóòtù táyà sí láàrin níbi abẹ́gbẹ́ ẹjọ́ ìtọ́jú ìjọba àwọn ọmọ abẹ́ mọ́tò yìí níwájú mọ́tò kẹ́kọ̀ọ́ ọdún mọ́tò yìí látẹ̀yìn mọ́tò owó ẹgbẹ́ lóòrùn fún wà ní àyà ọlọ́run ti padà tẹ́lẹ̀ ti gbà lọ òkú ni wọ́n lọ pàdé nígbà tí wọ́n èdè agbómúkẹlá alẹ́ ti kọjá ìdájíjọ́ kejì làwọn lọ yọ yẹ́yẹ́ ọlọ́wọ̀ òwúrẹ́ àmọ́dọ̀ yìí pẹ́lá ní kẹrọ ọ̀sẹ́lẹ̀ ní wọ́n bá ti kó sí

ṣùgbọ́n ọba wọn tẹ̀lé àtàmì ẹ̀mọ́ ẹni yóò tó bá tẹ̀lé ọ nínú àwọn ọlọ́mọdọ́mọ ádámà nínú ìyẹnìfẹ́ sí oríṣiríṣi ádámà nínú àwọn ọlọ́mọdọ́mọ ádámà pàtẹ́ nílé ìjà àdáníyàmà ṣe dáadáa dáa iná ẹja àdáníyàmà ẹ̀sá òkọ́ torí wọn àtàwọn òun ni ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ yóò ẹ̀sẹ̀ ìdí ìdáná ló ń kú rọ̀ ẹ̀sẹ̀ tá ń wí ẹ̀sẹ̀ tó ṣe pé wọ́n á fi rà ó fi ti tẹ́tẹ́ ṣe ó fi ti ẹ̀ ó kò nípa máa wà kíká ẹ̀sẹ̀ tẹ́ wá gbà yóò tó tẹ́ ní ọ̀tọ̀ èyí tuntun náà kẹta ṣe fún ilẹ̀ ìṣẹ̀lẹ̀ wọ́n tẹ́ wọ́n ní sàfà àtàlẹ́ wọ́sẹ̀sẹ̀ àtúnṣe fún kí ni wọ́n jìgìjìgì wọ́n ní sàfà àtàlẹ́ hàn ẹni bá fẹ́ sọ àwọn fídíò orí jáde àádá àwọn ọmọ anáyẹ àádá mọ́ ní sọ̀rọ̀ síkà pẹ̀lú ohun rẹ̀ àwọn olùmọ́ nípa ohun ṣẹ̀tọ́ òun ní àdègbè náà wọ̀nyẹ̀ òun síìkì òun náà ìlú àtọ́rí òun ló ń ṣẹ̀tọ́ ọlọ́run bá ní pé kí ni wọ́n jẹ́jẹ́ lọ́mà tó rí wọn mú ayọ̀ ìdágbó kí níyàn fún tọ́bẹ̀ tí ń lò ọ́ wọ́n máa kó sí ọlọ́wọ́ jù ó jẹ́ pẹ́lẹ̀ bá ti rẹ́ ní gbọ́ orin ọ̀ nínú àmì tí máa tètè hàn jẹ́ wáyáàrí tí ó wà etí rẹ̀ wọnú ọpọlọ tí ó máa rìn tí ó máa dùn tí ó máa sá tí ó máa kẹ́ nípe nípe tí ní ìgbọ̀wọ̀ nípe tí ní ìgbọ̀wọ̀ ọ̀fẹ́ náà wà lójú wọn àlìyàní ó ní pé nínú àwọn nǹkan tí òun fi mú àwọn ènìyàn táwọn fún àwọn ènìyàn òun lórí wà ẹ̀yìn òṣùnà ilẹ̀ pọ́lọ́ wa wọ́n bẹ̀rẹ̀ sí gbọ́ tó náà àwọn èèyàn yìí gbọ́ àwọn èèyàn yìí gbọ́ dáadáa ẹ̀sì yìí sì fún wa láti wọ̀ ọ̀nà ó lè á máa ń gbà wọ̀ ọ̀ ojú bọ́lá rẹ̀ ọ̀nà ihò omú ọ̀nà ihò etí ọ̀nà ihò ẹnu ọ̀nà kódà ibi ọmọ wọn ni ọmọ ara sí ti ń jáde nínú ara ẹ̀ gbogbo ara ló ibi isi ọmọ ìdí ní èyí lọ́dọ̀ àwọn ọdún ṣùgbọ́n tó àwọn akẹ́kọ̀ọ́ aṣáájú alẹ́bí fún ibẹ̀ ní sẹ́ńtà máa ń ní máa ń já gbogbo àìsí ẹ̀rí rẹ̀ sí nílá náà lè má ti ẹ̀rí sọ́dọ̀ kan lọ sọ lọ́la lẹ́bí wọn níbi àmà fi sí ní pé yóò tún máa wá jẹ́ ìdáàbòbò kò lọ́wọ́ àwọn ṣẹ̀tọ́ bí a bá ṣe láàárọ̀ ìrọ̀lẹ́ bí a bá ṣe nírọ̀lẹ́ ìwúrọ̀ ń sọ náà bá ní pé wọ́n ń kọ́ra ayẹta kò sí ẹni ọba ta ayẹta kò sí yóò máa bẹ lọ́wọ́ lábẹ́ ìdáàbòbò ọlọ́run yóò máa bẹ lẹ́sẹ̀ bí wọ́n máa bẹ háàfin fún ní ẹni tí wọ́n máa dáàbòbò lẹ́yìn tó máa dábò ìwọ̀ àníbà mọ́mọ́ sọ́ọ̀tọ́ tó ló ń lọ wípé ẹni tó bá sọ pé láṣẹ́ láṣẹ́ lọ́wọ́ àwọn ọmọ wọn láṣẹ́ yìí kan láti kọ́ ọwọ́ láfún ṣe ìkọ́dé tó bá sọ mẹ́wàá èyí yíwọ ìwé ìbẹ̀ mẹ́wàá láṣẹ́ láṣẹ́ lọ́wọ́ àwọn ọmọ wọn láṣẹ́ yìí kan láti kọ́ ọwọ́ láfún ṣe ìkọ́dé mẹ́wàá tí yíwọ ìwé tó wà bẹ̀rẹ̀ tó sọ láàárọ̀ lẹ́yìn àṣùkà ó yìí tún sọ mẹ́wàá lẹ́yìn mọ́gbọ́n mẹ́wàá mẹ́wàá ilé ìwà tánítì nínú oore tánítì yóò máa bẹ̀rẹ̀ ní pé yóò máa dá òwò lọ́pọ̀ lọ́wọ́ ṣètọ́ lówó yìí ọba tó sọ ní ọ̀lẹ́ yóò máa dá òwò lọ́wọ́ ṣètọ́ nínú òbí dàárọ̀ láti dákẹ́ ilẹ̀ lọ́wọ́ ọkọ̀ ọ̀dà ṣe ní kálà fún ní wọlé hàm yóò fi wọ̀ ní ọkọ̀ ọ̀dà fún ṣe سنة الله وهي ويكتب لا إله إلا الله وحده لا شريك له الحمد لله الحمد وهو على كل شيء قدير إذا بقول شيطان ما بيقولنا أبا وقلت وانا بقول أنا أبا ولا wọ́n pa ẹ̀sẹ̀ ọgọ́rùn rẹ̀ fún yẹn tí ẹ̀ bá sọ gọ́ọ̀mù alẹ́bìnrin pé wọ́n tẹ́lẹ̀ tó ṣe dáadáa tó lọ́jọ́ yìí abẹ́ni wọ́n sọ tó lóun èdè ọgọ́rùn-ún wọ́n nẹ́bí ó kú kàtì alẹ́kùnrin àwọn gbọ́dọ̀ wù ní jẹ́ ìdáàbò fún wa kó lọ́wọ́ ṣe tán. ọlọ́run wá sọ pé wọ́n ti tẹ́lù sí ti mọ̀nyẹ́ tàbí tàbí ní hùwù tẹ́lù sí. mi ẹni ọba fẹ́ ẹni ọba fẹ́ nínú hù nítorí jẹ́ bí àjà nínú àwọn àníbi pẹ̀lú ohun rẹ̀ sọ àwọn olùmọ̀ wá ní pé ìsọ̀tì rẹ̀ yẹn òun náà ni àjàfẹ́ náà mùjáàdì sọ pé ìdáhùn wọlé gínà òun náà ni gbogbo àwọn irinṣẹ́ musician omele jìtá sására fèrè aago gbogbo àwọn ẹ̀ wọlé gínà àtúrí lónìí ilé ṣùgbọ́n àfáà ló tẹ̀lé àwọn sọ̀rọ̀ yìí pé واختلف من استطاعت منهم ومن بعد ذلك كل جائع دعا الى معصيه الله عز وجل موصول بالشيطان gbogbo ohun tó yẹ kí ètò ìlọ ní kéèyàn máa ṣe ọlọ́run òun lóhun ṣẹ̀tọ́ tọ́lọ́run àtọ́lé jọba tí ètò ìlọ bí máa lọ ṣe lọ́run ohun ṣẹ̀tọ́ ọlọ́run tó wá sọ pé واجب به واجب به بمعنى وحنك عليه واجب به عليه وحنك عليه فواجبه بخيرك pẹ̀lú nǹkan ẹ̀kùn rẹ̀ wọ̀rọ̀ jíníkà àti ìrìnsẹ̀ rẹ̀. Ìdí ohun tó rí ọjẹ́, jẹ́ bí wọ́n ń kò nǹkan ìpọlọ, bá wọn mú bẹ́, ayọ̀dá rẹ̀, bí wọ́n ń rìn lọ, bá wọn mú bẹ́, láti sàwọ́ ọlọ́run bá kó orí dé ayọ̀dá ẹ̀fọn. Wọ́n ṣàárìkùn في الأموال والأولاد dára papọ̀ mọ́ wọn lọ́pọ̀ mọ́ wọn lúpọ̀ mọ́ wọn fìdí àmúwà nínú dúkìá wọn yẹn pé dúkìá bàbá tó mú fún wọn bá náà ní wọn mú fún orí ní mílíọ̀nù ọlọ́ ayọ̀dá wọn máa mẹ́sí bí ẹ ayọ̀dá wọn orí mẹ́sí wọ́n ní áúlà ayọ̀ ìdápọ̀ lórí àwọn ọmọ wọn bí wọ́n ń súnmọ́ àwọn ìyàwó wọn fún mọ́jẹ̀ rẹ̀ lọ́gbẹ̀ lọ́gbẹ̀ ní mẹ́ṣẹ̀ ìtọ́ ọjọ́ ní mẹ́ṣẹ̀ ìtọ́ mọ̀rọ̀ ọmọ bí ti àwọn ọmọ tí wọ́n máa bí àwọn ọmọdé ọmọ wọn náà ẹgbẹ́ bọ́lá ọmọ tẹ́ ń yọ̀ǹda fún ṣẹ̀tọ́ ó gbé agbára lé lọ́wọ́ púpọ̀ ká ló jẹ́ pé áá bí ìbá ti ṣẹ̀tọ́ ni gbogbo ayé ni ọba ti lọ gbogbo ayé ni ọba ti lọ kápá lọ́wọ́ bá gbélé lọ́wọ́ gbélé lọ́wọ́ pọ̀ ká yẹn ló jẹ́ fáwọn tí wọ́n jókòó sí iná làwọn ní ẹni máa ń rẹ rí máa rẹ fi mú ṣẹ̀tọ́ ló ti jókòó sí wọn lọ́pọlọ wọn ò ní gbẹ́ wọn ò ní gbà àwọn táwọn wá níta tọ́lọ̀ wọ́n mú ọmọ òkè tí àwọn eléyọ̀ á ní láàká yìí tí lè wá ní ìjà fídí òní túmọ̀ yìí rárá owó tuntun tó bá wọn làwọn wà nínú òdodo yìí wọ́n dúró nínú òfin àwọn làwọn wà lórí òdodo ẹ wú ọ̀rọ̀ oòrùn táwọn inú nílẹ̀ lọ́dọ̀ wa ìbí ọ̀rọ̀ oòrùn tí ì sì nǹkan tó le rárá fún ẹlẹ́sìn náà ní ìṣẹ́lẹ̀ ó lẹ́yìn tó rárá bẹ́ẹ̀ sì ń gbogbo ayé àwọn náà bá tún kọ́ lójú pọ̀ làwọn ti máa wá fèsì tẹ́wà ní káwọn náà ṣe ẹ̀rọ ohun náà wí ni afọlẹ́sẹ̀ tó lé ẹ̀ka ti sọ gbogbo ayé ìgbóntúbẹ̀ ní òṣèlú méjì mẹ́ta lọ ẹ̀ nígbà ṣàtánù bá wọn lọ́wọ́ ẹ máa lè fún ọtọ́ mílíọ̀nù ẹ máa lè fún ọtọ́ mílíọ̀nù àwọn èèyàn bí èsù èsù bí èèyàn tí ṣàtánù ẹgbẹ́ iṣẹ́ lára àwọn ẹgbẹ́ àwọn mùsùlùmí wọn ni wọ́n bá wọn já sí pàwọ̀pàwọ̀ pé à wọ́n ní lọ́dún yìí àwọn ọ̀kẹ́ ẹ̀kú sí káàkiri ìlú pàwọ̀lẹ́ ọmọdé ẹ̀kú sí pàwọ̀lẹ́ àwọn ọ̀kẹ́ ti dé lónìí wọ́n tẹ̀ dé lónìí wọ́n tẹ̀ wọ́n tó gbé fún èyí sí sókè ah! ọ̀rọ̀ rí ó lé ibi ilẹ̀ wọ́n sá máa gbé wákàtí ti kà ẹ̀kọ́ ẹ̀rìn bọ̀ ṣàtọ̀ ní gbé ní ọlẹ́bí ọ̀rọ̀ pé kí láti fi lè dé kiri wọn máa fi kó hálẹ̀ láti máa kó hálẹ̀ mọ́lẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ọjọ́ kẹ́rẹ́ àti ọba yóò fún àwọn ará ilé ìfẹ́ àwọn ní wọn kọ̀ bá délé fún káàkiri orí rẹ̀ ah, ah, ah, owó sọ bí ìdílé o aláàbí ti sẹ́ńdì àwọn ọ̀gá <laughs> ẹni ọ̀bẹ tí ó bàbá ní pé mo ti lọ́wọ́ ọdún yóò lé ọ bí ní ilé kí bẹ̀. Ọlọ́run bàjẹ́ kí alákòókò fún ìdáyà. Àníkẹ́lẹ̀ tí wọ́n máa tẹ́tẹ́ ó sì láti tẹ̀sẹ̀ rẹ̀ ṣùgbọ́n wọ́n fi èsì rẹ̀ ló fi dì sóòpù ẹ̀sìn ní ẹgbẹ́ ẹlòmíì tó wọ́n tẹ́ èyàn tí wọ́n mọ́ ìlú lọ́wọ́ rẹ̀ ẹ padà tó fẹ́ rà ẹ jòkó sórí irin nínú ẹ̀sìn ọ̀há tẹ́wọ́ ọdún kì í sì sọ́lọ́dún rí ẹ padà sí pláàsì ọmọdọ̀ tẹ́wọ́ ọdún owó fún wa wọ̀ta mùsùlùmí wọ́n bá tó kó wáyà kò lè rò kí lè mi wọ́n ti yọ́ máa wọ́n bá tó tó lọ òun lọ́lọ́ ọ̀tọ́ wọn ó dàbí ẹ̀mọ́ mi yẹn máa ń kó lọ́pọ̀lọ́ yẹn àwọn á ní àwọn olóyè kẹfẹ́ fẹ́rí wọn ò pé ara fẹ́rí wọn ò pé ara mi dàgbà lọ́pọ̀lọ́ lásán nìkan ah, wọn kẹ̀kẹ́ tó bá gbogbo ẹgbẹ́ ìjọba wọn lẹ́nu tó wà nípa àwọn fídì ìṣẹ́jọ́nù nípa àwọn ẹnà ọ́sẹ́rú ìfídì kan ó dá àwọn tó ti ní ọgbà pawó bẹ̀gẹ́ rẹ̀ wọ́n dá wọlé máa rówó bẹ̀gẹ́ sí wà máa

ọmọ ẹgbẹ́ wa láti ọ́ta tẹ́lẹ̀ inú ṣẹ̀dọ́ ló lè máa dùn pẹ̀ náà ti dá wa lábẹ́lẹ̀ ọlọ́pàá kó sáàmù àkóso lábẹ́lẹ̀ wọ́n sáré fún òfin àmúwá ní wọ̀lẹ̀ kéjì wọn pẹ̀lú wọn nínú dúkìá wọn rẹ̀ṣẹ̀ ìfá nínú àwọn ọmọ tó bá bí kéjì wọn bẹ́ẹ̀ dípò tí wọ́n máa fi mú ọmọ ní gbólóhùn tó fi yẹ ẹmọ gbogbo ọjọ́ ọba jẹ́ fún wọn fi jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ igbó sọ́ndé mọ́mọ́ ní igbó ní o ọmọ rẹ̀ ní o ẹ̀tọ́ ìjọ rẹ̀ ọmọ alẹ́bí ajá máa fẹ́ agbára ńlá ni ọ̀rọ̀ náà bá gbé léṣẹ̀ tán lọ́wọ́ wà nídìí gbogbo ọlọ́run tó wá sọ ọkùnrin pé máa tàbí òkú mọ́kọ̀ lẹ́yìn ní iṣẹ́ nǹkan tó ní ilé iṣẹ́ lẹ́yìn ikú sáré ní máa tàbí òkú wọn ẹgbẹ́ nínú ayà ọ̀fẹ́ ní mọ́mọ́ sọ ọmọ ẹni ah ìyí ní ọlọ́run bá tàbí òkú èmi náà ìtàdé àdéhùn ọlọ́run bá gbogbo ṣùgbọ́n mi lè lọ́jà bá àdéhùn tèmi o kò ní jà ká rẹ̀ fún mi. inú sọ pé mọ̀ ẹ́ ọlọ́run bá ní kó wá ẹjọ́ wọn ṣàdéhùn fún wọn ẹ̀hùn tó rí múṣẹ́ à láti tí ó jẹ́ ọ́ àbábábábá láàrẹ wọ́n kú agbádá lọ wọ́n náà ṣe ṣe bí àti orí ẹ̀nà òkúlé wọ́n lè jọ sí àfẹ́mú lòun náà bá tẹ́lẹ̀ ṣe bọ́bá fún tẹ́lẹ̀ ọgbàdà rẹ̀ àà ṣẹ̀tọ́ ní tẹ̀lẹ̀ oúnjẹ káà ọ̀fẹ́ nìkẹ́ kẹmọ́ ṣẹ̀tọ́ ti tẹ̀lẹ̀ jẹ́ láì ó ti rí kú àmàlẹ́kà ó ti yọ túúdú ní wújú ojú wọn lé mi ó lé wọn wá díẹ̀ ní òun lẹ́nu ọjà lónìí ìsinmi pé wọ́n sayé lò wọ́n pa àpapọ̀ wọ́n gbé ẹ̀sẹ̀ ní ọkú yọ ní ọkọ̀ bẹ́ẹ̀ ìgbẹ́ gbóná wọ̀lẹ́ẹ̀sì àti gbọ́pọ̀ ọlọ́pàá ní pé a ti àwọn àlẹ́kà tí máa ń bẹ̀ ní àwọn kẹfẹ́ ní nígbàkúgbà ìfúra. Ṣíṣí tó Ṣùgbọ́n kẹfẹ́ rí ọdọọdọ ẹ wò díẹ̀ ìgbẹ́ gbóná ju àwọn ẹ lọpọ tí gbogbo ara ẹbí lè lé páàlì páàlì á nígbà wọn bá tún lọ sí wáyé tapọtapọ wọn da sọjọ fún wọn jọ kótó tí ó jì wọn wá wọ orúkọ ọkà wọn máa wá fi jì ìkì ìkì ìkì mọ́lẹ́kù bá dé ò lè bọ́ kò sí jẹun sálọ àwọn gẹ́ ti kúra rẹ̀ látàrí rẹ̀ kò sí jẹun lọ́wọ́ ẹwọ́n ọ̀rọ̀ lè ti tiwa ọ̀rọ̀ ọ̀rọ̀ bàjẹ́ kò sí kẹ́kẹ́ tó fẹ́ kìkì kẹ́kẹ́ sí kìkì kẹ́kẹ́ ìsílẹ̀ táwọn màláìka bá jẹ́ wọ́n ti pẹ́ẹ́pẹ́ yóò sì dìde ìrọ̀rùn tí ò jẹ́ rárá ẹwà wọn kó sí àwọn ah, oṣù <laughs> fi rẹ̀ rẹ̀ kò sí ti ọlọ́ àti ti ọpamọ́ rẹ̀ ọ́jẹ́ psychologically ní wọ́n lè kọ́kọ́lọ́ fún àwọn ilé ní rẹ̀ wà وما يعلمهم الشيطان وما تنبين شيطان وما يعلمهم الشيطان تنبين شيطان أيضا ليس اليوم إلا ظهور Adéhùn ìtẹ̀jẹ́ lásìlò oóṣè, ìtẹ̀jẹ́, aléhùn kò ní ìsìn lọ́nà. Adéhùn ìtẹ̀jẹ́, Ọlọ́run bá nìkẹ́ kí tẹ̀wọ́ àmúlùsì ọlọ́dẹ wà lọ́wọ́ àti ọlọ́wọ́ bá fi yé àṣìṣe ìkan gbogbo ohun tí ń sọ fún ẹ̀yẹ́ o iná ẹ̀ iná ìdájí àwọn ẹrúsìn ìpèsè ọlọ́run tí wọ́n sì ní o lẹ́yìn ìṣẹ̀lẹ̀ àlẹ́yìn ìṣúkọ̀ títí kápálẹ́ wọn lórí wọ́n kọ́kọ́ ní wọ́n fi sọ̀rọ̀ sí àgbára ẹ̀rọ Wọ́n ní kò bá tàbí ọ̀ṣẹ̀ kan. Wọ́n ní kò bá tàbí láàfin ní nẹ́tíwọ́ọ̀kì. Kò sí rí nẹ́tíwọ́ọ̀kì kẹ́kẹ́ lára wọn. Kò sí ti bá ti pàdé kó sí fẹ́ni ọba jẹ́ mùsùlùmí tó ń bá mi lọ́wọ́ lọ́wọ́ ìgbà tí wọ́n jẹ́ mùsùlùmí lọ́wọ́ aláàjì aláàjà ọ̀ wọ́n ti ní bí wọ́n pàdé o àwọn ọmọ náà sì máa ń sọ sí ní ìlàrí àwọn tí ó jẹ́ kìí ní àjọ ilé ẹ̀tọ́ ilé mọ́bí lẹ́ẹ̀kẹ́ ṣùgbọ́n ìsìlá ọ̀pọ̀ mú tó ó lórúkọ sẹ́sẹ̀ tó dà lágbègbè yẹn nàìjíríà yìí dá ọkọ̀ lágbègbè yìí púpọ̀ lágbègbè yìí wọ́n ara rẹ̀ wọlé wọ́n ara rẹ̀ wà jẹ́mẹ̀ ṣùkú ọ̀tí tó lọ lẹ́yìn nígbà wọ́n bá wọ ọkọ̀ rẹ̀ dìsẹ́ wọ́n tó fọ́yún lẹ̀ fún rẹ̀ ní ohun tó wọ̀ ẹni kí mo ní ilé ọtí òsì bẹ́ẹ̀ nìkan irú ìjọba bẹ́ẹ̀ bá jẹ́ agẹ́ o yóò fẹ́rẹ́ tí tún láti ọgbọ́dọ̀ sí ìgbẹ́ta náà tí wọ́n wọ̀ ó fúrí ìwọ̀n náà máa mọ̀ pé ń tọ́rọ ìjọba ẹ̀jọ́ wọn pẹ́tọ́ ìwọ̀n mú èsì ẹ̀mẹ́ lọ́bá ìtọ́ ìwọ̀n mú ẹ̀ lọ́bá ẹwà níbi ọmọ ọmọ sọ́lá lọ́sí ó ní wọ́n gbé ọtí ilẹ̀ wọ́n gbé oyin ilẹ̀ wọ́n gbé wá rà lẹ̀ à ń pè lábàlì. Jìbìrì wà lọ pé yá máa ìfta múta. Àlẹ́bí wa ń wá rà. Náà fẹ́ lùlá jẹ́ àmà ní àpẹ́yà kó mú oyin. Bí ọba ti ẹ̀ mú ọtí, ọyà oyin. Wọ̀rà lẹ́bí lábàlì. Ah! Ìbí ìlú lọ sí. Ah! ọmọdé ọlọ́run àwọn méjèèjì náà lè láǹfààní wọn ṣùgbọ́n àǹfààní lábẹ́ni lábẹ́ni tí ẹ bá mú ọkùnrin yóò tutù ìdílé wa sọ fún pé kálọ̀ bá mú oyin ní oyin ní mo báyìí lọ́gbàtẹ̀ láwọn bá mú ọtí ní ọba ń bọ̀ wá àwọn ọjọ́ rẹ̀ wọ́n dà wọ́n nù ṣùgbọ́n pàtó mú dáadáa yìí á ah! ń gẹ́ ṣe ń gẹ́ fáwọn ọjọ́ rẹ̀ ọlọ́nkọ́ bá pè jẹ́ àrẹ àti gẹ̀ fáwọn ẹgbẹ́ ọmọ àmọ́ ọlọ́nkọ́ bá mọ́ ẹgbẹ́ Thank you. Báyà tí a fi parí ẹ̀ ọlọ́run bá ń tó rọ́pù ọlọ́run ọba ẹni. Àlẹ́bí ní ìlàkùnmọ̀ ìwúlé kẹfẹ́lẹ̀ bá há ẹni tó ṣe pé máa ń gbé sórí ibùdó pẹ̀lú ọkọ̀ ojú omi ẹ̀wọ̀ kò ti tóbi tó. Ìṣẹ́bùtẹ̀ ẹ̀kọ́ jẹ́ mú lọ òun bí tí wọ́n mẹ́lẹ̀ lórí ọkọ̀ ojú orí tó mẹ́lẹ̀ pé àwọn tọ́jú bá aláǹfààní sí láti kàbí òjú mẹ́rin lọ ìyẹn bá sáfẹ́ ló àwọn bá aláǹfààní sí òjú mẹ́rin lọ Nàìjíríà kí ni ìṣẹ́nu wa ẹ̀ẹ́ta ọmọ ti di àwọn tọ́jú lé ní ìlú àwọn mẹ́rin náà lálábẹ́ àwọn tó gbádà náà lẹ́lẹ́yẹ àwọn mẹ́rin yẹn ọ̀rọ̀ wá títí títí ìjà ojú ẹ̀ iná ló já lọ nínú ọ̀rọ̀ gbogbo èmi làwọn fáànù ní fẹ́ ìrúgbà àwọn ọ̀dà ìrúgbà àwọn ọdún tó ní àwọn wáyà gbogbo ẹrù ti pàánù tí wọ́n fi pè ló ọkọ̀ ojú omi ló gbé àwọn mọ́tò àwọn maṣín gbàjá gbogbo ẹ̀ tí ṣífù ní gbígbá kọ́ wá ìjọ pípa máa ń ní omi yẹn àárá wọ́n lábáwọn pé ní ọmọ àjẹpọ̀ òmìnà pé ní omi nínú pé rẹ̀ kú ẹwù àìgbé kọ́ńtìtà kẹ̀kẹ́ làwọn kílè máa ń gbé náà làwọn máa ń gbé àwọn díẹ̀ díẹ̀ tí ọba tó ga jù ṣùgbọ́n ẹgbẹ́ tó gbé wọn ṣàpá tó kú gbogbo orí inú mọ́bára ní wọ́n ní ká bàbá ti rẹ̀ sẹ́wọ́ rẹ̀ ọkọ̀ ojú omi ògbè bó ti wá lóbi tó yẹ ọlọ́run ọba ti pé nínú ayẹ̀ àjẹ́jì yóò ti lọ́kùnkùn lè kúlẹ̀ káàkiri pàá àwọn àjẹ́ tí wọ́n kojú omi yóò ní ibùdó tó ìjẹ́ tó sọ lọ́kùnkùn tàbí kiri tó òkúta kékeré ayé ìwọ́kẹ̀ dúró ìwọlé lọ́sẹ̀ ṣùgbọ́n bí àwọn kìíní ẹ̀rọ ti kú bí tó bẹ́ẹ̀ ló ti fúyẹ́ sí lórí omi bẹ́ẹ̀ ló ti fúyẹ́ sí bọ́kọ́ ti kéré sí bẹ́ẹ̀ ni ẹ̀rọ ti bá ẹwà wọn lọ́rọ̀ tó ti léré tó ti wà láàrin pọ̀. ṣùgbọ́n wọ́n ilé ẹgbẹ́ bóyá wọ́n tó bí onídìí ní bọ́tù lásán bọ́tù ẹni tí wọ́n abẹ́rẹ́ èkó bẹ̀rẹ̀ ń lọ jẹ́ bí tó ń máa wà pé náà àwọn àdàkọ̀ mẹ́tẹ̀lẹ́ ìfẹ́ dára pé ìhókò bẹ̀rẹ̀ bí i mú lọ wáyà wọ́n ti láti wọ́n tó lè lọ́dún wá tọ́lẹ̀ lọ́dún wá tọ́ bẹ́ẹ̀ nípa pé ẹni tí wọ́n pé ń lọ́kọ̀ jẹ́ ìgbó pàtàkùn tí lọ́dún wọ́n ti lọ́ mẹ́tẹ̀ sí ti tó àti náà wàdà sí ìgbésí lélò ló ti gbàgbé sí wà nígbà tí èdè wú bọ́sì lásán bẹ́ẹ̀ náà làwọn kojú omi ẹ̀rẹ́ ọlọ́wọ́ bá ní pé a ṣe é lẹ́ ó ti tó ti tó yẹ lè tẹ́tí tẹ́ kó pàṣẹ Ibi náà, tọ́lọ̀ bá ní pé máa rí ọmọ ìlú yìí, tọ́já sírú bíznẹ́sì yẹn, tí lọ kú ẹwù tó tú ẹwà láti àwọn ìlú ńlá Netherlands, Ireland, Poland. Ah, owó dé o. Ṣùgbọ́n àtẹ́jọ àkọlé kọlé méjì wà lójú gbò. Torí bó ti máa mú wà dáwó. Ṣáàjẹ́ ni ó pọ́ ní ilé wo ní ẹ̀lọ́pọ̀ ilé tí ojú wíńdò rẹ̀ yẹ̀ wíńdò lẹ́ tó ń pápó. Ọ̀parí ẹ̀ tẹ́tẹ́ lọ bẹ̀rẹ̀ ní. Àwọn pẹ́nàtì ní ń parí ẹ̀mọ́ ọlá.

irin ni wọ́n máa fún èyí tí ó wọ́nú lẹ́sẹ̀ ti bẹ lókè lọ torí pé jùlẹ̀ ní ti wọ́n máa ká tí wọ́n pa ti kí tọ́lẹ̀ gbogbo ẹ̀ gbogbo ìtẹ̀ ni wọ́n gbé gbogbo ẹ lọ tí wọ́n ṣe débẹ̀ tẹ́lẹ̀ kò sí pé ìlera kẹ́kẹ́ wọ́n fi èsì sí gbogbo ẹ̀ iná wà ń pe gbogbo ẹ̀ wọ́n sẹ̀ wá kọ́ ìgbọ́n bá kọ́ sókè wọ́n máa kó tẹ̀ wọ́n máa kẹrin kó tẹ̀ wọ́n máa kẹrin kó tẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti á máa nílé oúnjẹ wọ́n jẹ má bù ìdá ilẹ̀ táìsì mi lòtútù ni wọ́n là ń lẹ táìsì má bù ni ní àwọn ilẹ̀ kíkà bá táìsì rẹ̀ wọ́n lẹ̀ bàbá ayé òdo kíìbù pé à ń sílẹ̀kùn á ní kọ́kọ́ lọ́wọ́ gbogbo ẹni tí ń jẹ ẹ̀mí jẹ gbogbo ẹ̀ ń jẹ bọ́wọ́ tọ́lẹ́sì ń jẹ mí ìwọ̀n tọ́lẹ́sì ń jẹ atm lè wọ wíwẹ̀ ibi àwọn aráyé ti wà developed country ṣùgbọ́n àwọn ń pè wá ní developing country kọ̀sí là ń develop ọjà náà láwà àti ká lọ pé tí ó pọ̀ mí bá wà láàrin ọjà develop àti developing country àti ní ìlànà ìlọ́pàá wọn àti develop kẹ́kẹ́ ọlọ́pàá wà ní pẹ̀lá ó sì dájọ́ ọlọ́pàá ní pé Lájájú ọjọ́, iná ìmọ̀nà iná lọ́ha. Àánà dípò, ọjẹ́ sẹ́yìn ẹ̀yẹ̀, rọ̀hìmà, aláàmù ọlọ́run ti yí o, aláàmù ọlọ́run ti yí o, àánú rẹ̀ pọ̀ lórí wa. Adúkọ́kọ́ náà ọba, ọlọ́run ọmọ yìí àánú rẹ̀, ọmọ yìí أقول قولي هذا أتقنا لله وإنسان